الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بلغ الرساله وادى الامانه ونصح الامه وتركنا على نفسه ليلها كنهارها اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه ومن اتبع بدعته واستنى بسنته لا يهديه سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اعوذ بالله من الشيطان الرجيم وما يستوي البحر أَنْ àwọn ọ̀sùn àhánà wà tààlà lẹ́yìn wọn nù wọn lọ́nà ń dá ọmọ ènìyàn láwòrán rẹ̀ jẹ́nu pé èsì ni wọ́n ń pè é bó bá ti dá ènìyàn láwòrán rẹ̀ àti wípé bàtà tó bá ti yá kò ní fún ojú náà ìyẹn tó yẹ pé àlọ́ àtúnṣe àwọn ọ̀gá aláwọ̀ ẹ̀ kọ́ máa ní pé akẹ́kọ̀ọ́ ló ń dídé wíìlì kò lè bọ́ sí rárá. àwọn ọ̀ṣọ̀rọ̀ àwọn ọ̀gá alá bẹ́ẹ̀ bá ṣe ń kan ìyẹn tó ṣe kàkà àlẹ́ tó ṣe kàkà tí bàtà fi kí o náà lé ní. bó ṣe wá dé pé bàbá wa padà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èrò yìí bí àwọn àgbòrò yàrá ẹ̀ ọ̀ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ wá fún ẹ̀ pé bí ìkẹyẹ ṣe rí bẹ́ẹ̀ lọ́lọ́run ẹ̀ ṣe rí òun bẹ́ẹ̀. láwọn àyè ìfẹ́ náà sọ àwọn ọ̀sùn máa ń wọ́n tààlà ó máa lóye ara ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìgbà tó bẹ́ẹ̀ jẹun wa ìyẹn tó ti bọ́lọ́ ṣe rí yẹn. ibẹ̀ ni àwọn alùpùpù náà gàrà ibẹ̀ lágbọ̀dọ̀ gbàgbọ́ yé àti látọ̀ alùpùpù náà gàrà kí lọ́wọ́ tó nípa ìròyìn ọba àlá nígbà tí àlá mi yàtọ̀ lọ ní ọba àlá ó ní ọwọ́ òun ó wà lórí ọwọ́ wọn àtìlẹ́sìn náà ó rẹ̀yìn ọwọ́ rẹ̀ ní àlùkọ́kọ́wọ́ rẹ̀ ní ju ara àti kò lọ́wọ́ àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn ni wọ́n kọ́ sọ wípé ẹja àwọ̀bálà rẹ̀ yàtú yẹn ẹja tó fi agbára tó wọ́n fẹ́ lè pé torí pé wọn ò fẹ́ àwọn òṣèlú wọn ò fẹ́ tó jọ wọ́n wá lóyún láti fi ọwọ́ alóde agbára orílẹ̀. olùsípẹ́sì dá àti bí ìnùsùsù kọ̀ọ̀ánì wà àdéhùn fàníyà lórí ọ̀sùn lọ́wọ́ ìṣọ̀lọ́wọ́ ìṣọ̀lọ́ fáàdì tó ń gbàgbé látàrí gbogbo àwọn olùsábà òwúrọ̀ rẹ̀ ó lè rí nù. àmọ́ àmì ti àmọ̀ wípé rẹ̀ lọ́la ti rè rẹ̀ báwo ló ṣe yára ipò ààrùn gbogbo ìbàdí. òfẹ́ni tó lè máa bí òwúrọ̀ ṣe rí ló ṣe àti àìkókò أريدون صحبة دلائل قدرته التي بلت على نفسه ثم فكر لوني كثيرا يوم فكر لوني على كتابه إذا لكن ما بجد السورة السورة كتبك على هذا المكان سورة مستقية ثلاثين ثلاثين سنة أيوة الولاية أيوة الولاية سورة فكر لوني كثيرا ويأتي نوعية كثيرا قلت ولا يستوي ولا يستوي البحران هذا عذب àmìkáàdì tó lọ yẹn àlòkọ ọjọ́ omi bóyá bẹ́ẹ̀ ó lè gbọ́n sí ìbálẹ̀ náà lọ́kọ̀ ọjọ́ omi látọ̀jú rẹ̀ sí ẹ̀ka lọ sí ìjọba ó lè lọ gbòòrò omi láàárín ìran ìfọwọ́ àdéjà èèyàn bẹ́ẹ̀ ní ìrìnàjò tó lè lọ́kọ̀ ọjọ́ omi gbà ìwé òdòdó wọn lọ wọn lọ tààrẹ́ bá ti ìran ìdí náà títí ìfọwọ́ àdéjà mo fẹ́ lágbà rẹ̀ lórí rẹ̀ bomi tó bá fẹ́ kọ́nà bomi yóò lè bomi omi. bí anábì sọ̀rọ̀ bá wà lọ fún wọn tó bá lórí ká ní sọ báyìí kò bá rẹ̀ ṣe òwò kò ṣẹlẹ̀. ẹ fún wa owó tó kọ̀nà nípa ìròyìn orí ọ̀rọ̀ omi. wàhálà rẹ̀ dàbí ìbáṣọ ọ̀rọ̀ ó ní èdè méjì ìwọ òjò láwọn. wa tó máa tẹ̀ sí dáadáa. Wàhálà mílíọ̀nù ìjà àwọn òṣìṣẹ́ ọ̀yà àtúntò ìṣẹ̀lẹ̀ yẹn tẹ̀ bá tẹ̀ sí rẹ̀ tiẹ̀ ìyòwò kan tẹ̀ sí ní ọmọ wa tẹ̀ sí ìyọ̀. Máa lálùkà ẹ̀dá tẹ̀ sínú rẹ̀. Ẹ sí aláde tí a bá dé. Tẹ̀ bá tẹ̀lé pátá ìṣòro rẹ̀ ẹlẹ́rìí ìyọ̀rọ̀ tó pamọ́. Àwọn ọjà tó tẹ̀ nínú kí nínú odò وإنكم إن تأكلون لحما طريا nínú méjèèjì dẹ̀ni àti kíkà àti kéde làwọn ń jẹ àbíyẹ ẹ̀ka jẹ láti ẹ̀rọ ìyá ẹ̀rọ jẹ fresh meat wà. àríkẹ́ èyí tí àwọn abẹ́lẹ̀ fún wa kì í ṣe ẹja nìkan tó ń gbé omi àwọn dábàá nínú àwọn àtọ́jọ́ ní pé they were farmers àwọn ẹgbẹ́ ní ọgbẹ́ wọn tó dẹ́kẹ̀ ẹran wọn ẹgbẹ́ òkè ẹran sí ẹran orí rẹ̀ ní láìpẹ́ ẹran tó ṣe ṣáàbì tó gbogbo sí aláṣọ àkànnì lọ́kà aláṣọ bá ti odò ẹran ló bá jù lọ wọ́n máa ń pè wọ́n ní máa wáyé sí mi àlùfáà wáyé sí mi nílẹ̀ tó ń kó ẹ̀rọ lórí torí tó wà nínú ìkọlẹ́sọ̀ ṣùkátọ́ wa sọ pé ìṣòwò àti olùkọ́ ìtẹ̀lẹ́ ìtẹ̀lẹ́ ìkọlẹ́sọ̀ rárá ìyẹn làwọn ọ̀rọ̀ tó ń bá ẹ̀ láti lára. وتستخرجون حلية تلبسونها هذه نوع من أنواع نعم الله تعالى إليه نقرأ عدد من عدد الجبال وبعض الأخرى ó wá ní inú odò yẹn náà ibi sẹ́ra nìkan lẹ́jẹ̀ ẹran nìkan kọ́ làwọn mú bẹ̀ àtúntò àwọn sẹ́ra lẹ́jẹ̀ sẹ́ra kò sí ìdùnnú ẹ̀ ní ẹgbẹ́ wá owó rẹ̀ láti mú odò yẹn láti ilé fi ṣe nǹkan ọ̀sán. وترى الفلك فيه مواخر تبتغوا من فضله وترى وترى هو الفلك فيه مواخر الفلك فلك هي قدوم لنا فيه مواخر àtòrí omi tó fẹ́ gùn ó kù kápá kórè kẹ̀kẹ́ níwájú tí ó tóbi tí ó lọ́ọ́ fi lé àwọn èjì àtàtẹ́gùn tí ó fi gá ìdá rẹ̀. ó dàbí ìṣẹ́kọ̀ọ́ wà pé wọ́n lo omi láti lè gbéra orí wípé ọ̀pọ̀pọ̀ ọdún omi kọ́ lórí èkó orí odò ńlá bọ́pọ̀ ojú omi kékeré bá wọlé odò ó lé tẹ̀sí tí wọ́n lé rẹ̀ àmọ́ tó lè wá agbanilọ báyìí búrúkà ọkọ̀ tó ní. Nínú tó dàgbà ṣe wọ̀sán ìlú rẹ̀ àpàlẹ̀ ìlà bẹ̀rẹ̀ ìlànà ìfọ̀kúnrún ìdáyé ìdè lánà ìdí ìlànà Nígbà àwọn ọ̀sán bẹ́ẹ̀ lè gbé borí rẹ̀ fún mi, bẹ́ẹ̀ lè borí ní ìrùbẹ̀ ẹ̀ gbé borí rẹ̀ pọ̀jù mi ìdí sẹ́yìn tó àgbé borí. Ìlà bẹ̀rẹ̀ ìlú olóògbé yọ أعتقد ذنوبات إلى الشيء إذ أنت ترى yóò ní lára iṣẹ́ ńlá ló tó yóò gbọ́ǹkẹ́ tó tó lára yìí yóò ní òyìnbá lára yìí tẹ́lá bẹ́ẹ̀ ní òkú ẹ̀. wẹ́tà olùkú ìka sí ìyàrá láti wọ́n ti ṣàbíkẹ́ òkú ìrìn ó ti ní. látara bẹ́ẹ̀ láti lè rí intercontinental market intercontinental market ìyẹn ni pé àwọn akọ́wà láti pa èsì à wọ́n kúrọ́ọ̀tù wá sọ́dọ̀ wa àwọn akọ́wà láti wọ́n kúrọ́ọ̀tù wá sọ́dọ̀ wa òtún gbogbo tó ń bọ̀ láti rọ́ọ̀tù ẹ̀ lórí mọ́tò kẹfà lé borí rẹ̀ wọ́n á ní ìbọ̀ láti rọ́ọ̀tù láwọn àwọn ọjọ́ pé wọ́n tàkì òkè ìgbé wa. sọ àbáṣe àwọn ẹ̀rọ kàrá olùkọ́ àti láti lè kó wa lẹ́rú òun tó wá láǹfààní láti gbọ́kàn ju omi láti bọ̀ sí ọ̀sán lọ́wọ́ àwọn ìgbọ́kàn ju omi tá a lè tàbí lè kúrò ọ̀sán lọ́wọ́ àrùn lórí ẹ̀. Sòtẹ́ka bá fọ̀ nípa nature of summer ẹ̀gbọ́n nípa lórí ọ̀ṣọ́ náà astrology ìmọ̀ owó summer. Sọ́n àìsàn iṣẹ́ wọn lọ sí mo lè jáde mọ́ ẹlẹ́gbẹ́ wọn tí wọ́n lè rìn ní pé òtútù òkú tí àwọn ọ̀gbẹ́ mẹ́ta tó lọ kọ́ ìmọ̀ òtún wọn náà kọ́ lọ́ta èlé káwọn olóògbé wọn náà ó pé búkọ̀ búkọ̀ fún wọn búkọ̀ búkọ̀ fún wọn eh, on the history of the, of the world, ó wá pé báyìí wá sí ó wá ń tà on the science of the world, ó ti pé kalẹ̀ ó wá ń tọ́ ká ní ọba aláàbọ̀n ní kò ní máa ká kò ní máa kọ́. torí àwọn ẹ̀rọ tí wọ́n ti wá sí aláàbọ̀n sọ̀rọ̀ ó ń gbé wa ní ajá ibi kò wá sí àlùfá ìyá ajá ibi kò wá sí ìlúwò ọ̀gbìn òkú. ó kọ́ wa láti fi ìfàfihàn agbára rẹ̀ lórí omi lọ́sílẹ̀ agbára rẹ̀ nínú àwòrán náà ní yóò ní ìdè lẹ́yìn àgbà ó wá nípa èyí ló ń gbọ́ òun nínú ọ̀sán. wàá yóò ìṣòro ní àwọn ọ̀gbìn ìlẹ́yìn. yóò yọ ọ̀sán nínú òru ìfún àwọn olùdarí báwo la bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yìí pé gbàwọ́ bí èyí sáfẹ́sì lórí ilẹ̀ ayé ó lè kí wọ́n máa lo sọ́kà pé àlọ́gbà náà àwọn kan máa lo rọ́bà náà àṣọkà pé bó ti yẹ òun ni mo tó lò àwọn akọ́ni ọ̀sán àwọn ọ̀sán tó ń bá rẹ̀ nígbà wà lórí ẹ̀sìn wọn three hours náà ń bá rẹ̀ wọ́n ní gbogbo àwọn olùmọ̀lẹ̀ ọ̀sẹ̀kọ̀ tí wọ́n lò láwọn olùlò ní pé àwọn máa lò ní kọ́ọ̀tù mọ́lá kàtàkùn bíyà wọ́n máa lò wọ́n làbẹ́ta. nígbà táwọn kálásárì lọ́wọ́ ń fi ta kálásárì tán àwọn amátákà tó múra ti sí ni wọ́n ti sí ni lọ́wọ́ rẹ̀. ẹni tó maka, a ha fi la rẹ̀ tó àlàáfíà tuntun bá wa ti. Èmi kan máa ń ìtọ́ka lórí ọlọ́run ọlọ́run tó ní ní lè fi ní ìfún. Bí gbé àdúgbò gbé ní kí ìtòkó yìí lọ́dọ̀ àtẹ́sí tó wà ní owó ṣàlàyé rẹ̀ fún àpò yìí ó ní ìṣòro lẹ́yìn àti ìlàhà ẹgbẹ́ ìṣàlàyé fún ó máa ń yọ òun nínú ọ̀sán. Tẹ́lá bẹ̀rẹ̀ wo tó bá tó ara rẹ̀ ní ẹbí ká ẹ̀gbọ́n ìlànà ẹ̀rí pé kí ni ẹ̀wọ̀n tó òun wọnú ara wọn. Ẹ̀rí bá tẹ̀lé tẹ́lá bọ́ mẹ́tò wò wọlé ìdàtí ẹ̀rù wọlé ìgbà ẹ̀gbọ́n gbàgbé kò fún wáyé kẹ̀kẹ́ gbàgbé. وترى الشمس والقمر فرأوا الشمس والقمر هذه من باب قدرته يعني من الرجعي إليه لقد ما ترى به ونوره قل سحرة طبعا خلق للسحرة ìyẹ́nìpé borí ẹ̀sìn ìyẹ́nìpé tí àwọn ọ̀rọ̀ àti àkàrà rẹ̀ tó bá ní gbogbo olóòrùn ẹ̀yọ̀ ló wà lórí lò ara sàkárà ẹgbẹ́ fúnfún lọ́pọ̀lọ́ pẹ́pẹ́ tèmi ó wá rọrùn òun fún wa tí ò bá jẹ́ tó sọ̀rọ̀ fún wa ni nígbà táwọn ọ̀rẹ́ ìsìntàdé àwọn aláṣẹ wọn kírètì ìdájì kan tó lè extract the power of the sun nínú táwọn àtòrò tó lápá wa ìyọ́n àgbàgbára yẹn ló gbà sára tó bá ti lálẹ́ yóò lè kékeré olóòtú sáà àwọn àgbàdo wata àlànà tó tó lè sàkárà ìyẹn pé ìlànà tó sàkíra wú láàyè tó ti wọ ìbájá láyè sàkíra tí o bá sọ̀rọ̀ àlejò ara kẹsí rẹ̀ ní pé láàbù ìdáàbò dùdù بقدر معين غير التقدير لحركة الأرض فهو أصلا ọjà ìjọ wà gbogbo wà nínú ìlú rẹ̀ tó wá bá gbé ibi tó kiri tó ṣe rọ̀ wá lọ́rùn láti rí i na wọ́n ní pẹ̀lú àwọn olùdúró pẹ̀lú àwọn ọ̀rọ̀ sọ́nà ní ní àgbàwárí àwọn àwọn àgbo gbàndìrì àwọn àràwọ̀ kan wà ìfúnná báyìí bẹ́ẹ̀ àlẹ́ rí àwọn òfin wọlé àwọn tó àwọn wọlé kọ́ máa ń jáde nínú tí ó máa wọlé kọ́ máa ń jáde òun ló mú wà òun ló fà sí àbẹ́rẹ́sọ̀rọ̀ tó bá wọn lọ́kọ̀ọ́lọ́ bá bẹ̀rẹ̀ pé tó o náà bí tí ó mọ ojú ojú tó bá bẹ̀rẹ̀ wọ̀ ó ní yóò máa wọ̀ táàtà àì lábẹ́ kiri àlàárẹ̀ ìfọ̀ ayé ti yóò wá torí kẹlẹ̀ fún ọba aláàtò أشد bóti wá sí ẹ ó ní bẹ́ẹ̀ náà ló ń ṣe òṣùpá fún wa ọ̀rọ̀ òṣùpá mú un ó wá sí owó tó bẹ́ẹ̀ tí wọ́n ń gba agbára lára ara wọn. àwọn àṣùpá sẹ́lẹ̀ tó tẹ́ ẹ bá wo àti òṣùpá èyí ló ń lò fún wa bí la national bank the world prínsì àtòkè sọ pé yẹn pé wọ́n wà níbẹ̀ fún ara wọn ni àbí bẹ́ẹ̀ wà doing one discharge àwọn kan fún ara wọn they were not controlled by nature which is not they were not controlled by nature nígbà bíbọ àwọn onídàájẹ wọn ọ̀nà to wọn only relations One ní life span wọn ní dáríkà ìlà àjàlẹ̀ yẹ̀ẹ́dẹ̀ẹ́dì yẹ̀ẹ́dẹ̀ẹ́dì nìkan náà ara kọ́lá aláàlẹ́ rẹ̀ jìrí lásán tó sàmì ìyẹn ló yàtọ̀ pé àfẹ́ ọ̀rọ̀ ògbó lójú kan ó ṣe kí o wọ́n ní ọ̀rọ̀ yìí lára ara rẹ̀ ó sàkó ní ìfún rẹ̀ bó ṣe wọ́n rí ẹ bẹ́ẹ̀ làwọn àwọn ọ̀rọ̀ tó pọ̀ ní kí aláàlẹ́ rí lára rẹ̀ òun dúró ní dárí àwọn ọ̀rọ̀ tó pọ̀ ní kí aláàlẹ́ dárí bó ṣùgbọ́n náà ṣe ń dárí lára rẹ̀ èèyàn ọ̀rọ̀

ذلكم الله ربكم له الملك ذلكم الله ربكم ẹni tó ń ṣe gbogbo ilé ìṣẹ́gbẹ́ lè bèrè pé ta ló wá ń ṣe bìmáàdà jáwọ́ ọkùnrin ní sùúrù màdù èsì ní fún béèrè kẹsì wò gbé kalẹ̀ pé mẹ́nu kọ̀lá kọ̀lá mẹ́ àwọn mẹ́nu kọ̀lá kọ̀ à talẹ̀ ní tó dá wá. bẹ́ẹ̀ ni ìdúró lọ́ọ̀rù ọ̀kúnkún ẹtọ́ bá báyìí kó mo wọ ọ̀rọ̀ òun lẹni tí mo rí kẹ̀sì tó bá lo aláwọ̀ àtọ́rọ́ bò papọ̀ báyìí kó mo wọ ọ̀rọ̀ òkun aláwọ̀ yà ní àlùmáàbù rọ́pò yà ní àlùmáàbù aláwọ̀ pẹ̀lú àtúmọ̀ yìí pé ẹni tí ó yẹ kẹ́nu ẹ̀sìn ẹnu sì òun yẹ látẹ̀ dúró ìṣàǹtì wọn láàrin ikọ̀ àti wọn dúró ilẹ̀ ilẹ̀ ìmọ̀ràn ọ̀hún ẹ̀kọ́ ìròyìn ọ̀hún láàbẹ̀rẹ̀ nínú ìsẹ̀m ẹ má ṣe òrò wọ́n lẹ́nu ọmọ ẹ má ṣe òṣùpá wọ́n ti nù lè láyé lẹ́yìn sẹ́nu pé tí àyà yóò bá wá àwọn òfin táwọn yẹn ti òrò ni pípọ̀ àwọn ti sàn àwọn ènìyàn lórí yẹn ti òrò òrò wọ́n pè ó ní àwọn ìṣòro náà wọ́n tà láti jẹ́ ilé àtẹ́nu sọ̀rọ̀ bá lọ fọlá pé àwọn àsìkò tó wà ní ìlẹ̀kẹ̀ ìsìn kéjọ́ sì fún nílẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní ìfẹ́ lórí ìfẹ́ kó tà papọ̀

láti fọ́nù ní ọjà ọ̀gá náà ọ̀rẹ́ ẹ̀ gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ ẹ̀ ti gbọ́dọ̀ ti ní lásìkò yẹn àkókò tó ń wà látàrí gbogbo bá ṣe wọlé fún tó ẹja tí àyè là wọn lè gbà nígbà tí òun bá mú yẹnyẹnyẹ tó pé ànájọ ìgbà rẹ yìí gbùmọ̀nà ẹ̀sìn sùúrù ẹ̀sìn kí ẹ̀ náà kó kí bìbọ́dà náà àti tó ń bá gbóná fẹ́ ló àti yẹn yẹn kò kí òun wá sí kò yẹn àtàkùn kò tí òun lè fi yẹn tó ń yọ àtàkùkò tí ń wọ̀ lọ bí agogo mẹ́fà sí ó lè gbọ́dọ̀ kí wọ́n bẹ̀ ó ní sáàmì yẹn ni yẹ́sùlá ọ̀nù ṣètọ́ ó ní ìwọ ṣètọ́ ló jáde sáàmì yẹn làwọn tí wọ́n ti ń lọ sí. ibẹ̀ láti mọ̀ wípé àwọn tí wọ́n rán àwọn ìgbà ẹ̀mí sí àgbàlagbà yẹn fún un bá lè ṣàn wọ́n bá lè àrùn àlùkọ́ wọ́n máa ń ṣe àwọn nǹkan tí wọ́n rí wọ́n máa ń ṣe nature king or natural things. So here, ìyẹn ní àmẹ́ríkà ẹni tí kọ́kọ́ lọ́wọ́ péré bàlámà jẹ́nà lẹ́yìn ra àwòkàdà. فلما جن عليه الليل ولا كوكبا قال هذا ربي. ó jẹ́ kí ló tún bá tó wá sí ma olúwa tún ra àkàwòkàdà ó wá rọrùn àwọ̀ kan ó wá sọ fún àwọn èèyàn wọn pé ara rẹ̀ ẹgbẹ́ tó kò fẹ́ kí ara rẹ̀ bò ha àròjù pọ̀ ẹ̀yọ́ mọ́tẹ́ yìí ti ń fi yé o èyí fẹ́ yóò mọ̀ ẹ wá wọ́n wọ́n fẹ́ ju ọpọlọ wọn láti fi pẹlẹbẹ tó ló ń gbà àwọn tí wọ́n máa ń mọ ya laa bí i kí ló a bá ti ti فلما دخل عليه ليل رأى كوكبا قال هذا ربي nígbà tí òru rárá kàwékàdà ó wá rí ìràwọ̀ ọ̀là ara rẹ̀ jù ó ní ọlọ́run tó yóò mọ̀ ẹni ó dámi lò bó bá ti lọ rọ́pù mẹ́ẹ̀ bá lọ ẹni tó dámi lọ kọ̀kọ́ lọ́wọ́ kéré. mẹ́rin mẹ́rin ẹ̀ẹ́dẹ́gbọ́n táwọn ọwa ìràwọ̀ ẹgbẹ́ láàrin àkùnrin èyí ìjọ ìjọ ìyẹn kùkátà sí kan wá ó ní ìjọ eléyìí náà. Bẹ́ẹ̀ ni lórí òṣùpá torí tẹ́lọ̀ tí òṣùpá yọ ju ọ̀pọ̀lọpọ̀ ra wọn lọ àwọn ọ̀rọ̀ àwọn kọ́mà ń sọ̀rọ̀ sẹ́jú òṣùpá lọ. wọ́n ti ní kúrò kọ́mọ̀ ìrè rẹ̀ torí tí òṣùpá súnmọ́ wa àmọ́ wọn kò ló tó níbi àwọn kọ́mà kan lè gbé òṣùpá ní ìlú àwọn ọ̀rọ̀ tó wà ولكن المؤتمر فاتي بيننا وبينهم لا نرى ولا نستطيع تكبيرها torí kí wọ́n jìnà sí wa àwọn àǹfààní láti lè so òbí wọn bá ti tóbi tóbi wọ́n sọ̀rọ̀ àtàlẹ́ àwọn òjò àárí mo máa ń sọ fún wa mo gbọ́ ilé ìyẹn dájúdájú ní bàbá ṣe dáadáa lọ́yìn náà mo gbọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ àkẹ́rà wa. wọ́n lè ra àwọn òjò àárí ní sẹ́ẹ̀dì wọ́n fẹ́ jáde tó kù ká jáde láàrin thirty days twenty nine days yẹn òun fifty years yóò fi kọjá lórí rẹ̀ fifty years ọ̀hún fifty years yóò fi kọjá yẹn kì í sọ̀rọ̀ ní kọjá irú rẹ̀ yóò fi gbájá fún ẹ̀kọjá irú lásán wọ́n ní sẹ́yìn ọba wa rí lọ́mọdé pẹ̀lú ìrọ̀lọ́mọ tó bá yẹ kù dàgbà èèyàn ẹ̀kọ́ wọ́n pọ̀ ní àwọn akáàlá yé ní ìdílé lórí lẹ́yìn ìdílé tẹ̀lé ayé rẹ̀ torí pé bàtọ́ bá rí lọ́mọdé ní mọ̀kó mọ̀ dànù ìgbàjọba fún wọn tó di wá náà eléyìí lọ́lọ́run mi. nígbà tó ń tètè pẹ́ bàtà ìdánwò ọ̀sán sílé ìfẹ́ náà kò bá lè rí ìbá náà wọ̀ ọ̀rọ̀ àti akọ́nà ọ̀bá sàmì náà ni tẹ́lẹ̀ yóò wí sí ìyàtọ̀ lọ́ọ̀ tó sílẹ̀ ó dà ń pè wọ́n láti ètò yẹ́pẹ́ yẹn tó di ti ta ní ọ̀rẹ́ lọ. فلما رأى الشمس بازغة قال يا ربي هذا أكبر nígbà tó lóyún ìtumọ̀ ní pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ọmọ nìyẹn ọpọlọpọ̀ olóyè pápá lọ́pọ̀lọpọ̀ kékeré àmọ́ lọ́wọ́ láti kókó ni òun làwọn ọlọ́pàá wọn kó látara káàdì kan sí káàdì kan tó eléyìí fún lágbára eléyìí fún lágbára eléyìí fún lágbára. ó ti bá kọ́ lọ́rẹ̀ mọ̀ lọ́sẹ̀ yóò tó tóbi tí ò ní dọ́lọ̀ mọ̀ rárá yóò wá ní ha ìdúgbò tẹ̀ bẹ́ẹ̀ kò sí kankan náà pé àtẹ̀ àwọn tó ń darí ayé àwọn kan tó ń darí ayé àkọ́kọ́ lọ gbogbo àwọn náà máa ẹ̀dá فلما فلما أبدت قال يا قوم إني بريء مما تشركون nígbà tó rí pé òun wọ̀ lára sọ èmi èmi èmi bàrí èmi ò ní bá yín fún bẹ́ẹ̀ sì máa nínú tẹ̀sí gbọ́ ọ̀rọ̀ ogun èmi wàjà ìwọ̀n yíyà nílẹ̀ ìfapọ̀ ọ̀sán àwọn àti ajẹ́ wípé èèyàn kan ló ń jáde lọ́nà kan ló rẹ̀ ní méjì lọ́ ti ń jáde tó ẹni tó jáde tó wà gẹ́gẹ́ òun ni ẹja máa ti. Báyìí kò mọ mọ́ wọ́n ọ̀gbọ̀n ẹni tó yẹ kápẹ́ òun ẹni tó dá wa là ó ní wọ́n kù ìkápá wa ìkápá sọ́nà ìkápá òòrùn ìkápá òṣùpá ìkápá àwọn àlàwọ̀ rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ là ó ní wọ́n kù mẹ̀lìkí àgbẹ̀wò ìrọ̀lẹ́ ìwọ́n láti àgbẹ̀wò The what? The ownership and the authority. The ownership, Allah al-Khalq wal-Amr, that is the authority and passion. Òun ló lè passion. pàṣẹ rẹ̀, òun ló pàtẹ́kẹ́ rẹ̀, òun ló ta alákàrà rẹ̀ sí, òun ló manufacture rẹ̀. Bẹ́ẹ̀ ló ní ẹni tí mojú tó. Làwọn al-Khalq wal-Amr alikaliku dídá wà ábùrù kí wà pàṣẹ fún kó sì máa tẹ̀lé òun nìkan lónìí. والذين تدعون من دونه ما يملكون من كبر الله أكبر الله أكبر الله أكبر الذين تدعون من دونه gbogbo àwọn tí wọ́n láwọn fi aláàkalẹ̀ tí wọ́n ní pè é wọ́n láwọn ò fi aláàmà wọ́n máa ṣe nǹkan ní ẹni ní ìhà ọ̀sọ̀ tó yẹ fẹ́ fàyà. wà lọ́ta ní lórí rẹ̀ adẹ́tẹ́ àwọn tábìlì sọ̀rọ̀ bá lọ sọ̀rọ̀ tó ń bá sọ̀rọ̀ ní wọn kà gbogbo orí wọn ni. kó ẹ̀rọ ní báyà ní nàìjíríà nǹkan tàbí tó wà lẹ́yìn rẹ̀ wọ́n ní ìtọ́jú pé wọ́n ní wọ́n á àlùkò pa mẹ́rin á bá ayé fún ìmọ̀lẹ́ mẹ́lẹ́kíyà. àwọn ẹ̀yẹ tó fẹ́ wá ìgbà ìgbà orí kàdé pé ṣé aláwọ̀ ní kájọ la ní kíni àbí àwọn àmẹ́rin. àwọn ò wọ́n ti bọ́ pápọ́sẹ̀ mẹ́rin wọ́n ti là níjọ yọ̀ọ̀kù bádìrì níjọ gíní níjọ ogun bádìrì níjọ yọ̀ọ̀kù ọ̀kù níjọ ogun ọ̀kù bìrì. وسقط ما سقط وجري رسول الله صلى الله عليه وسلم وقصر معصيته nígbà tí wọ́n dá ànábì wọn àwọn tó kú ti kú àwọn tó gbọgbẹgbọgbẹ ànábì gbẹgbọgbẹ wájú wọn kan lẹ́yìn wájú òkè ó dájú tó ọgbọ́nọ́ kéde ní mọ́kà tí wọ́n rò rẹ̀ rẹ̀ bí ànábì kékeré o ànábì ti di ọ̀tẹ́ ẹ̀mọ́ tábìlì ti di àrùsọ̀ ń bẹ̀rẹ̀ kò ní bẹ́ẹ̀ gbọ́ kò ní bẹ́ẹ̀ gbọ́ wẹ́pẹ́ àwọn bàbá dọ́kúmẹ́ntì ẹ̀ka rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún máa fi kàn mọ́ ìyá dọ́kúmẹ́ntì nípa ẹ̀yìn oníjọ́ kẹfẹ́ gba ìsìlámù kí ni wọ́n tábù ìsìlámù onígbà tó ń bẹ̀rẹ̀ ó ní àbíkú Muhammad ó yà mọ́ mọ́tà lórí kú lẹ́nu wọn fún wọn wá àdìyẹ sọ́nà sẹ́fọ́ wọn wà láàrin ó fẹ́ kàn fún bàtà lórí àwọn ẹni èkó ẹ̀tọ́ bá mẹ́rin kọ̀ọ̀kan ọ̀hánà láti ìdìbò ẹ̀rọ ọ̀dánù ó wà lẹ́yìn

òní àá ah, àjẹ́sẹ́ ìfàwọn ẹbí yóò ó ti borí tó ti anábì nípa ẹbí kú ó yẹ ká lóòrùn àwọn pàdé nípa mẹ́rin kú kí là sọ aláwọ̀ pẹ̀lú ọ̀pọ̀ àbá kí là sọ anábì yẹn fọ pé Allahu a'la wa ajal Allahu a'la wa ajal àtẹnugbà wọ́n mọ̀ pé òṣèré wọn gbọ́ wọn gbọ́ jùlọ jẹ wọ́n bí pé bẹ́ẹ̀ ó ti ní ṣe kẹ́ bàbá rà ìgbàgbọ́ wa ni bàbá títí láti bá nítorí wọn tó lé ní ilẹ̀ lẹ́nu yóò fi ìyẹn ti gbàgbọ́ mẹ́ ẹ wọ àwọn ọ̀ṣun àti wọ́n tà á la nígbà tó tà ní wa. tó ṣe ẹ̀wọ̀n tó fi rọ jírí ká ẹ̀wọ̀n tó fi rọ àpò àtọ̀lá àtọ̀lá àwọn ẹ̀wọ̀n tó fi rọ àpẹ̀ kẹ́lẹ̀ tó fi rọ àpò rẹ̀ kẹ́lẹ̀ lè tún àlùwàhù àtìgbà méjì dáyà sí ilẹ̀ nípa yà nípa ìtọ̀lá ẹ̀ àtẹ̀síbí nípa ìtọ̀lá kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ tí wọ́n lóun kí ni ó àtẹ̀síyẹ wọ́n ti ta àrùn kẹ́sìkò wọ̀sàkànnà ìkùn tẹ́bà mú òkè tẹ́bà mú ọlẹ̀ ẹ wà lọ́pọ̀ pé ọlọ́run àṣìwá ọlọ́run àṣìwá olójúlọ olójúlọ والذين تدعون من دونه ما يملكون من والذين تدعون من دونه àwọn tọ́tàwọn ọmọ ń pè ẹ̀kọ́ wa ló tẹ̀lé ẹ̀rú tí wọ́n ń pè ibẹ̀ láti lọ wípé àdùá wúwọ̀ ní ìbá àtà tẹ̀lé òun náà àwọn tẹ́ẹ̀ bá ń pè àwọn èmi àtàkùn ìbalẹ̀ wọn ọkọ̀ tó ń pè ń bẹ̀rẹ̀ wà náà. tòtẹ́ ẹ̀ bá ti ní tẹ́gì ẹ̀kùn tó bá ti ń pè nǹkan wọ́n náà gbọ́dọ̀ na ọkọ̀ ọkọ̀ àmàlẹ́kà náà ló ń pè onye lẹ́yìn ọba bẹ́ẹ̀ dáná tẹ̀lé mú náà lè àwọn nǹkan ń pè tẹ̀ sí ẹ̀fẹ́ àwọn nǹkan pè lè wà ní oríṣiríṣi wọn wọ́n ti ní ní dúró nìyí màálù náà àwọn ẹgbẹ́ àgbẹ̀ wọ́n ti wọ́n tẹ̀lé ìfẹ́ wọ́n dírẹ́sì fún màálù wọ́n dírẹ́sì fún wọn. tó ṣe ẹ wà lẹ́yìn ọ̀gá tẹ́lẹ̀ wà wájú màálù pẹ̀lú àwọn ẹgbẹ́ tẹ̀lé lórí báyìí. láwọn ìlú kan ní ilé ẹ̀fẹ́ láwọn ọ̀yà tó lọ bẹ̀ wọn ò bí ẹ̀ bá kéwọn ka màálù bẹ̀ ẹ̀ pàmò ẹ̀ pọ̀ lọ́wọ́ ọwọ́ ni máa ní kìkìnìyàn gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi tó wòye bá nǹkan rẹ̀ fi kú lọ́mú kejì ní wọ́n ti fi kí bàbá sí ní ẹ̀rọ mẹ́jọ ní kejì ní ẹ̀rọ òun ní tẹ́lá padà nínú táyé tẹ́lá padà nínú ó tẹ́lá padà tó bo èkó rẹ̀. rọ́ṣà kẹfẹ́rẹ́ india kẹfẹ́rẹ́ chinese kẹta wọ́n tún bọ́yà yẹn tó máa rọ́ṣà àwọn chinese ní pé bí technology ṣe wá ìdìbò chinese chinese òbí dọ́lọ́ rẹ̀ ó yẹ kó jẹ́ wípé alùpùpù àtùpù àdìdá ìrẹ́ yẹ́ ní ìlà ìròyìn tó ẹkọ gba ní chinese oríṣiríṣi òun ní ìròyìn tó ọlọ́mọbẹ ìròyìn tó wá kéré jù lọ́dọ̀ wọn ìròyìn kọ́lọ́wọ̀n ìròyìn tó kéré jù rẹ̀ nígbà táwọn kọ́ yín náà àwọn tí wọ́n ti hajj sọ́dà nígbà ní olùsíjọ ẹni tó ti àjì lọ́dún ji wọ́n mílíọ̀n ó wá pín in ó fún wa ní tébù bàbá wọn tó tẹ tébù lọ participant àwọn tó fún láyè ìlú kọ̀ọ̀kan tó wá pín in síra wọn mú ọlọ́wọ́ ti China mú ọlọ́wọ́ China tó ti ẹni tó ní ayẹ́t ìdì Indonesia náà ní lọ́la ló ní ti láyé Indonesia àwọn náà ní bọ́ọ̀lù lè di nígbà bá náà ti pọ̀ òsì náà ìwọ̀n náà lọ́wọ́ lọ́wọ́ ẹ láwọn mélòó ní ọ̀rọ̀ ọ̀gbọ́n wọn lọ́ọ̀tì ẹ bára àti ọ̀lẹ́ àwọn olùkọ́ àti olùkọ́ wọn ní wọ́n fọlé ní tààlù yẹ kí wọ́n mi yọ three thousand náà fún nàìjíríà ní abẹ́rẹ́ ìwọ̀n lọ́wọ́ three thousand náà fún wọn forty three thousand àwọn àti three àwọn twenty three mọ́tò pọ̀jù àwọn ti pọ̀jù láyé láyé ìṣe.

لا يستنفذوه منه ضعف الطالب والمطلوب níbi tó wá lágbára níbi tí wòlé dá wà á tún bẹ́ẹ̀ tí wòlé ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ́wọ́ pa nǹkan ọba yìí tó bá gbé nǹkan yẹn wọn ò lè gbà lọ́wọ́ ẹ̀ wọn ò lè gbà tó wà lè fọwọ́ gbé láyé wọn ò bí

ìyẹn lọ́pàá ìyàwó akẹ́kọ̀ọ́ tó di ẹ̀gbọ́n wọn àná nígbà tó fẹ́ júwe báwo ló fẹ́ ní ìbùdó òṣìṣẹ́ ọlọ́ ẹ̀gbọ́n tó ní ó ní kó ní nàlẹ́ iṣu ala àtùwàlẹ́ àwọn ọmọ ìtàgé lórí ìtàgé lórí ọmọ ìṣòwò bàbá àtùwàlà kí ni ìkàdúró lẹ́yìn rẹ̀ ó ní àlùmọ́ọ́kù wà tààmù lóṣù kan kẹ́wọ́n máa jẹ táàmù àti kíló ṣe fúnra Najimdi Suleiman bàbá ní ṣáàtà ọlọ́wọ́ àtàlẹ́ kọ́lá náà ṣe máa ń gbé àwọn ọmọ ẹgbẹ́ ìdílé ní ọlọ́wọ́ àtàlẹ́ kọ́lá náà máa ń lé wọn àti ẹ̀sán lọ. nígbà tó lọ́wọ́ sọ̀rọ̀ pé báwo ló ṣe rọrùn kára mọ́tà ló tẹ̀lé lórí ilé o lórí ó ní àtìmí àti dáadé àwọn àwọn ẹ̀rọ sẹ́lẹ̀ fún tá àdúgbò lẹ́nu ṣe ṣé ìdí láwọn tó ń wá lọ́dún kan àti

sẹ́kẹ̀ ní bí mi ní àwọn bá lọ sí iná sí mozambique gbogbo àwọn ẹja mozambique anabi sọ pé ọlọmọ àyẹ̀fẹ́lá azẹ̀mùzẹ̀mù lè ní àṣẹ ìdáyà nígbà tó tẹ́ bá gbogbo mi àwọn bá mọ̀ pé ta ẹni wó là ní ẹ̀ ọlọ́run bá ti parí iṣẹ́ ẹ̀rọ ìlú pa wọn làbá mozambique làbá mọ làbá bẹ̀rẹ̀ tẹ́ àwọn bẹ̀rẹ̀ tẹ́ umura káwọn ti parí rẹ̀ wọ́n tà wá kù wọ́n ti pàpà àti mọ́rọ̀ àti ẹ̀sìn wọ́n ti sọ̀lá àti nà àwọn ti pàdé táwọn òbí jẹ yàtí ìṣúwálà àbọ̀rẹ̀ àwọn àgbọ̀kà ló fi ṣúgá bíi ló jẹ́ kí àwọn àkọ́kọ́ tẹ́lẹ̀ ń jẹ́kẹ́ láìsí ìlú ó jẹ́kẹ́ láìsí ìlú tó ti ẹ̀fọ́n rú rẹ̀ lásán ẹ̀rí náà ń bẹ́ẹ̀ ń tẹ̀lé òbí bàtẹ́ lẹ́nu òun ló sì lé nígbà kẹsẹ́ tí ẹgbẹ̀rún wọn bá ìwọlé òun títàtítà mélòó kan ti jáde ẹgbẹ̀rún wà lọ àwọn mélòó kan náà ni wọn wọn ti kiri wọn ti fò kó lẹ́nu. ẹ ló gbọ́ òun wọn bẹ́ẹ̀ aláwọ̀ sọ̀rọ̀ hánà wọ́n bá òun lọ́ba bẹ́ẹ̀ bá ń tẹ̀ tó lọ́ba lọ. a ويوم القيامة يكفرون بشركهم هذا صوت الله قول بابلا في البلاطون ترى الصوت نقول كان الصور ما هي بكلام البشر àwọn kèfèrí wákà wàlí ìjọba mòfíra àwọn mòfíra ní wàlí nú àwọn tí wọ́n jẹ́ pàṣẹ àtọ́ra àwọn ìyá àwọn tí wọ́n dá lọ́wọ́ làwọn bá wa nígbà tí wọ́n gbọ́ alukur'an wọ́n yìí ah wò lọ wa wà iná àtàtọ̀ náà wa ah ọ̀rọ̀ yìí ló ó kọjá fara mọ́kàlá rẹ̀ kò kọjá kò sọ̀rọ̀ iná máa tó kọ́rọ̀ yẹn dáadáa tọ́ba tó pé sọ̀rọ̀ ẹni tí bá mọ̀rọ̀ gbọ́ fún ọ tó gbọ́ àwọn sẹ́yìn náà

kí ló dé tí ń sọ̀rọ̀ yìí mo mọ́ sábà ń sọ ọ́ dáre fún fàǹfàá ó ní pé nínú ọmọ wọn bá tó mọ̀ ọ̀sọ̀ ní ìlú ìlú bá àwọn àwọn ọmọ bá yà ọ̀dọ̀ ọ̀sọ̀ àmọ́ wọn ń bọ́ lábá wọn àti pé àwọn ilé yóò gbọ́dọ̀ sọ wọn wọ́n wọ́n lórí wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ títí títí ní ìjọba tó lọ́kàn mọ́ ọmọ mọ́tà èjìṣà èjìṣà ní ìlẹ̀ wọn ìfọmọlágbáwá áfíríkà ni wọn ìwà black like us níbi wà nù wọn wọn tó ìdùnnú ara wọn bìkọ́ tí táwa lè kúlẹ̀ wọn. so yẹ wa kí wọ́n mọ̀ ní pé níjọ́ tí ọ̀kan náà àwọn afọ àwa Muhammad Hasan Muhammad Hasan ṣẹlá tó gbé ẹ̀ka lọ́wọ́ ní ìlú nígbà tó lọ bẹ fáàdùrò rẹ́díò wọ̀ ìyẹn ni nígbà tí ìkìláàbù àlùkù mẹ́tìrì mùbàkíyà tí wọ́n gbàjọba lọ́wọ́ kí ni lọ́wọ́ mùbàrà tó ti wọ́n bá ti kọ́ńtítẹ̀ wọ́n bẹ́ẹ̀ ń so alákọ̀padà ọbẹ̀ tó padà padà. mọ́kànlá àṣà ìṣẹ́kù lọ àtúntò wọ ọ̀rọ̀ àwọn àwọn tí wọ́n rán lọ sí mamlaka láti lọ bá àwọn diplomacy mamlaka sọ pé abẹ́tò táìlì wa padà àwọn ìjọsìn wa tó ẹni tó wọn kó sọ̀rọ̀ ọjọ́ ẹ̀ ṣe àṣà ìwádìí sọ̀rọ̀ ọmọdé àṣà aláwọ̀ àṣà. má bìí náà wọlé ẹ̀ kí ló bá lè yí sọ yìí ọ̀rọ̀ ni wọ́n lè lẹ́lẹ̀. tó ṣe ọrụ ọrụ bá bàjẹ́ bí bàbá orí gbọ́ ní pé sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà wọ́n gbé lè yẹn. kò يوم القيامة يكفرون بشرككم طبعا في جواب القيامة طبعا دي السلامة الإسلام هي في بينا يكفرون بشرككم ودينائهم ورسول الله أما بنقول والله أما بنقول ولا تنبئك مثل رهيب òṣìṣẹ́ tó lè fún ẹni rò tó ń sàlàyé fún ẹ nítorí ọ̀pá bíi ọjọ́ ẹni tó jẹ́ kí ni ọ̀jọ̀gbọ́n ẹni tó mọ tí ń ṣe bẹ́ẹ̀ lẹ́nu tó máa ní máa pa ní máa nípa kọ̀kọ̀ adé àti gbangba òun ló lè kọ̀kọ́ kó tó tẹ̀lé. Yá inú ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ الفقراء إلى الله والله هو الغني الحميد إن يشأ يصيبكم ويأتي بخلق pé ẹ̀yìn ènìyàn a ní àdínàtòkò kọ̀ọ̀rọ̀ á ní ẹ̀kọ́ ti fi àtọ́lá àtọ́lá àtọ́lá fọ́nà bá lórí àríwá àdínà àwọn olùmọ̀ ní ọ̀nà mẹ́ta láyé tuntun tó bá yẹ àdínàtò yá ni kọ̀ọ̀yẹ́tò yá àdínàtò àmà gbogbo ẹ̀rẹ́ yẹn káfí múni múnafí wọ̀tẹ́bà tó bá yẹ àríwá àdínà ó lè kọ̀ọ̀yẹ́tò yá àkùfà yá àríwá àdínà kọ̀ọ̀yẹ́tò yá ayé bìsíyà kìrìtẹ̀lá pẹ̀lú ọ̀rọ̀ tó ń bá wọ̀ ẹ́ ó yẹ kó yára pé àtẹni tó gbà àtẹni tó gbà ló ní àwọn tó mú mi fún kọ̀ọ̀rọ̀ sẹ́nu pé ntọ́lọ̀ ń fẹ́ fọ́fọ́ wa ni pé ń bùkátà ni èyí rẹ̀ ń bùkátà ni kò sẹ́ni ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dà. mo bá tẹ̀lé gbogbo báwo ni ó ti yẹ torí pé ìfẹ́ yẹn bùkátà wọn ebi pa ebi pa nábì kó oúnjẹ lọ fún wọ́n ní ẹ̀rọ àti ẹ̀mí kí ni ó gbà wọ́n ní áàn yóò gbé owó lẹ́yìn rẹ̀ gbàgbá ayélujára ń ta. tó àbá òṣùwà àti wà kàlà ó ló lè pé tí bá ní kẹ̀sì ẹ má lò pé mo fẹ́ gbà kan lọ́wọ́ yín á ń tún mo ní kọ̀rọ̀ gbogbo yín ló lè ìgbàlùwà wọ́n sọ̀tọ̀ mi fúkọ̀rọ̀ gbogbo yín lọ bùkátà kẹ̀sì mi amẹ́ríkà bùkátà tó pè ọ́ náà.

níjọ ló rìsáàbù kan rìsáàbù kan ní ìlú kan adẹ́pẹ́ yóò wà fọ́ọ̀sì torí tẹ́kì sọlọ́run yóò wà fọ́ọ̀sì láti romáǹsì áfíríkà tó lépo nínú ẹgbẹ́ ìgbàgbọ́ romáǹsì áfíríkà wa ni àwọn o mùsùlùmí tó bá wa yóò wa yóò wa wọ́n ò wọ́n fẹ́ láti wá bàdí ìyẹn option fún kí ni o fún epo ẹgbẹ́ wọn sí gbogbo tó tẹ́ tó ń gbà láti ìyẹn or technology electric motor whatever kò tí ì bọ́bá tó electric motor wá bọ́bà ní nàìjíríà á lọ́ọ́ jẹ gbèsè torí kò sí náà láti náà. ọ̀kan lọ́rọ̀ wà lè tó àlè ó ní gbogbo èkó òkòdá ló sì ló wà lóṣù àwọn ọkọ̀ lọ́rọ̀ jẹ́ ọ̀nà láyé pa ó ní méjì tó tó ló wà lóṣù òkòdá ló sì mẹ́ta lẹ́lẹ̀ fíkà torí pé ó máa tẹ̀ tó ní sáà nípa ìṣẹ́wá fún ilẹ̀ náà lọ́pọ̀ tó làgbà yẹn lọ́pọ̀ aláàbẹ̀rù sábà máa mọ́tò kan àgbàdo bá rọ ọdún tó àbúrò sí yóò sọ pé ìfẹ́ tó ti fún ẹ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ wọ́n yẹ kọ́ lọ́tẹ̀ wàhálà dé tó ṣàgbà áà ó bàtà ní ìwọ̀n àwọn akẹ́gbẹ́ mẹ́kọ̀ wá sí ìfọ́fà kọ́lọ́ wọn bàbá yẹn. ìlú ìfà ìlú ìfà ìlú ìfà. bẹ́ẹ̀ pé jẹ́jẹ́ lọ́wọ́ òde mọ́tò ẹ máa gbé wọn padà ẹ má tó rí o wọ́n gbé forí kírèmì ló fẹ́ ló fẹ́ tàbí wọ́n gbé lórí forí ló fẹ́ tàbí wọ́n gbé kúrò. because the whole, the whole of your hand side. Your life side has been healed. So connect to what I'm going to you, know back. So not what I

Ẹni tẹ́ǹsì tẹ́lábẹ́wà ọ̀rọ̀ wọ̀n wọ́ọ̀kù, wúwà ìrẹ̀lì, ó ní jẹ́mí pòfáìdà. Àrùgẹ̀lì rẹ̀ ó jẹ́mí pòfáìdà, kò lọ́gẹ́ tó lè jẹ́ àrùgẹ̀lì. Ìgbàlì ìṣẹ̀lẹ́mà tàkọ́gbàrà báàrùn-ún àwọn ọ̀sán ìkú wà máa rí àtúná ìlà nígbà táwọn ẹgbẹ́ máa wá ìsìn orúkọ náà máa gbé kalẹ̀ báyìí wà ní àlùbẹ̀rẹ̀ yìí the provider. tó o wá rò pé wá ìsọ ní pẹ̀lẹ́ ní provider ìyẹn ni pé ní China òun ìkànnì àwọn pè ní ilé sí àwọn ìkànnì àwọn pè lọ Australia òun ìkànnì àwọn pè ní ajẹ́ tó wà ní pẹ̀lú. dọ́kítà sọ gbogbo bọ́lá ọba aláàdá kò pèrè tó bá ga sí àndí ìwé àdìsọ́yà kí ló pè wá àndí ìsọ́yà wọn ọ̀dọ́ pípa àtàkùn àbùkátà wọn àwọn aláàbí kò kòkó gbogbo kòkòrò rẹ̀ bá kú tán àwọn anọ́là tí wọ́n lọ wá ìdílẹ̀ láti orí láti di ilẹ̀ ẹ padà ọba aláàdá ẹ bá mọ̀ máa wọ orí láti sọ́nà gbogbo kẹsílẹ̀ lóhùn ìdì tó ti ẹ̀fà kù yẹ bí ẹ̀ bá bá owó yẹ kókó ẹ̀ fi ìyẹn ní kókó tó wọ̀ bí kí ni o tó ló tírísítẹ́nà tó wà nínú rẹ̀ yóò wà níbi yóò wà jí tó ló ṣe kílẹ̀ yẹn ẹ̀sìn ní wàhálà kẹta tó lè ní gbàgbé lè fàǹfààní fún mi adébá fílẹ̀ fún wa lákòókò tó báyìí lè kíkà rẹ̀ fún wa lẹ́yìn wọ́n lọ́ wọ́n ìwọ̀nyí. wọ́n wá òun nìkan ní ọba tí máa pèsè ọrọ̀ fún mi gẹ́lẹ́ lọ́rọ̀ àníjù òun lọ́ba tá a máa ń bá sọ̀rọ̀ fún mi náà tó bá fẹ́ wọ́n lẹ́sà ìyàṣà tó bá fẹ́ wọ́n láti lọ́m yàṣà wà máa tẹ̀sà òyìnbá ìlà ayẹ̀ṣà ọ̀wọ́ tí o bá ti fẹ́ àti sọ pé ní sáà ó bá ti fẹ́ kò lè tó bá fẹ́ yóò ṣe ó tó bá wù òun bá fẹ́ o lé yín lóko màá mú ikú olórí rẹ̀ ọlọ́pàá ti gbogbo tí fẹ́ kó yẹ ká yóò kúrò lẹ́lẹ̀ tí fẹ́ kó yẹ ká ó wà tí wọ́n jẹ̀bi máa wá jẹ̀bi ìyẹn ní ẹ̀dá tó jẹ̀bi. ẹ̀sáwò gbogbo àwọn èdè mi ajẹ́kọ̀wà lọ fún orí àwọn ni ó ti ní ó ti kúrò yóò kó ó ti kúrò kó ẹ̀rọ àti kíni ní kúrò. ìyẹ́ta ilé ilé mú ẹ̀yìn wá láàrú àti àwọn ó ní ẹgbẹ́ náà ẹgbẹ́ náà bàní bí a fẹ́ kókó náà kó e kúrò káwá rẹ̀ kókó ní ìdí pàrọ̀ yẹn ní wa ń kó ẹ̀ àyíwá nínú ẹ̀ wàyà sí ìdí àkàrí ń kó ẹ̀ ní ìwà. wọn ò ní jẹ́ lómi. ذلك على الله بعزيز وما ذلك على الله بعزيز وبعد الإقامة يقول أيوه gbogbo ara ti pọ̀ lóye àpòlọ́wọ́ wa kó wa lọ ilẹ̀ wo ni ó mi. ọba bá rí sára láì yàtì aláàbí kọ́tà kò sí ẹ̀míra kékeré fún mi kò sí ìkàlẹ́ ìgbàṣẹ́ ń wá àríwùn àlọ́lá kò sí ìkàtó lé tó lè kómi lágara kí n ṣe bẹ́ẹ̀ kò sí tó tọ̀ ọ̀dùn mi torí pé wàá bá kálù kùkù wọ́n bá tutù nígbà kí n parí báyìí kí parí pé pa kí n tún wá lọ́bàá mi kò láti nígbà tí tí mo tẹ́lẹ̀ ìgbà tuntun yìí tó bá rẹ̀ nígbà tó ti bá tẹ́lẹ̀ nígbà tó bá yín tẹ́lẹ̀ kò nílá. إياك يريدكم ويستخلف من بعدكم ما يشاء. wọ́n bá wù mí mo lè kó ikú òwò àwọn sáfìkù nípa àdìkù mẹ́ta mo lè jẹ́ náà ní òjá lólé kan mo ti gbà mo lè bá àwọn míì náà látara yẹn kí wọ́n gbà kí wọ́n yàtọ̀ sí i àwọn òjòjú ní wọ́n mọ owó lórí àwọn òbí jọ ní. wẹ́ẹ́dì wẹ́ẹ́dì ọ̀hún ọ̀húnkọ́. ní ti fẹ́ẹ̀sì náà yìí tẹ̀lé òbúkátà ni wà látẹ̀sí wájú tó ولا تكن وازرة وزر أخرى وازرة ومن الزطل وزر أخرى فيها قد مقوم عن بيتك فقتل تقول عن البيت وإن تدعو قلب إلى منها لا يحمل منه شيء ولو كان ذا قربى قربى قربى في الدنيا تعب عليه كذا أنت كذلك يا مسيح أكبر قربى لو كنت قربى في الدنيا wọ́lá tù tó bá ti jọ yẹn fẹ́ bá pe bàbá fẹ́ pe màmá abẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sí èmù kan àdúrà àwọn afọ àtẹ̀sí àdúrà àwọn àtẹ̀sí ẹ bá gbé kiri yìí ẹ bá gbé kiri yìí wàhálà yìí pọ̀ ẹ ti ẹ̀rọ wá kiri láàyè má lè lè yìí wọn ò ní báyìí gbé ìtẹ̀kọ̀ kí ló fà á olùmọ̀sẹ̀lú olùmọ̀sẹ̀lú bí màá kàkàkà yọ̀ yìí náà gbogbo ẹ̀ ní pátápátá ń tó ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí tó. Orí pé gbogbo ọmọ mi rẹ̀ ṣáàtìmù ó ti wà ní òṣèlú kan, òun gẹ́gẹ́ ti ẹ̀ ti tó. Ṣáàtìmù ni obìnrin ni yìí, ń bí ìkà ti tó. Wọ́n ní bí lọ́ba tí ó rí, tọ́ ẹ̀ ní. Kí ni yóò lọ́jọ́? Báwo ni àjọ bọ́ bọ́ bọ́? wọ́n ha hàn ara rẹ̀ kí ló bá tó lè wá jọ lẹ́nu lọ́wọ́ lẹ́nu èyí ti náà yọ ọlọ́run lè jọ wa. kò tí ì dóni torí pé ẹni tí yóò gbẹ inú lára rẹ̀ kí náà tó mẹ́. ìjọ ìyáàmà wọ́n tún àwọn èèyàn wọ́n wọlé àwọn èèyàn lọ wọ́n lọ sí àwọn èèyàn lọ́nà ìṣẹ̀lẹ̀ gan máa ń sún náà yẹn wọ́n fẹ́ jẹ́ ṣe kéré ni wọ́n bá yẹ ṣe báyìí ṣe báyìí àwọn ará yóò ṣe àwọn kan gbé ẹ wò ẹ fún ẹni tó lọ́wọ́ báyìí gbé ẹ fún lásìkò díẹ̀ ẹ rí kọ́ ìjọba bá rẹ̀ ẹ tútù wọ́n fẹ́ ọ̀rọ̀ ìjọba lára ni wọ́n máa ń dọ́gbọ́n ní fún omi ọkọ̀ tó kórè àwọn. a bàbá wọ ìwọ ni ọ̀rẹ́ mi ọgbọ náà náà àwọn òsì ẹgbà níbi bàbá tó wọn pa àwọn ọmọ wọn kó ní wọn sọ kó wọn kó kó àwọn ní kẹ́kì bá ilé ẹlẹ ọ̀rọ̀ nílẹ̀ ni wọ́n bá lọ torí àwọn àtúntò ní báyà sọ̀rọ̀. bẹ̀tọ́ bá ti lọ́ọ̀dẹ̀ kìí àná ìjọ yẹn èèyàn kan tó tẹ̀lé orí yẹn kan bákọ̀rọ̀ bákàrọ̀ òfin. wọ́n ń ká ẹ̀dá òwúta. ó dà bó jẹ́ ìbátan rẹ̀ bàbá ìyá rẹ̀. yàwó màláyé bíbí wá nínú. wọ́n tẹ́ ìwọ̀n náà ṣẹ́kù wọ́n ṣẹ́kù wọ́n ṣẹ́kù yàwó pòfẹ́sọ̀ ló láyé ó wá ti torí ọbẹ̀ àti ìsìn bàbá ẹ̀ tó ní ṣe ìnà wa bọ̀ láyé. Ìnà wa jẹ́ wọ́n akọ̀. Òdodo kọ́rọ̀ bàbá àtọ̀ tó ní ìṣẹ̀lẹ̀ náà. Ìnà lẹ́nu lẹ́yìn ẹ̀rọ ṣẹ́wọ́n náà tẹ̀wọ́n bí wọ́n ní wà àkọ́rù sọ́lẹ̀. Ilé àgbẹ̀bí sọ̀tọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀tọ́lá. Àwọn kékeré yìí ṣe láǹfààní. Ìnáma ìjókòó àkúrò ọ̀pọ̀ tó. Ìnáma àwọn tọ́wọ̀ yìí ti láǹfààní ló sọ fún ẹ. Àlàyé àṣàwọn àwọn tẹ̀wọ́n ti wáyé. Àwọn tọ́wọ̀ yìí ló dé dáadáa. Àlàyé àwọn àwọn tó ti pé bí àṣàwọn àwọn bàrún ń bèrè bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ń parí ọ̀rọ̀ wọn ní kọ̀kọ̀. Àkọ́ọ̀rọ̀ sọ̀la. Wẹ́n àkọ́ọ̀rọ̀ sọ̀la. Wọ́n tún wá ń gbèrò dúró àkọ́ọ̀rọ̀ sọ̀la. Wọ́n ní ìrún mi ò ní tó máa kí. Tẹ́ bá ti ní gbogbo sẹ́tẹ̀ yẹn máa ń ṣe tó bá ti ká ìlú lórí àti kí ọ̀rọ̀ ọlọ́run fẹ́ kò fẹ́ kó máa sọ̀rọ̀ yẹn. Ìwọ́n wà ní lára ẹ̀. Ó ní àmọ́tẹ́ lára mi ń páyọ̀ ọlọ́run ní kọ̀kọ̀ gẹ̀gẹ́ títí gbangba ní kọ̀kọ̀ àkọ́ọ̀nù ọ̀la yóò mọ̀ gbé òun dúró. Wọ́n á ń tẹ̀lé tẹ́lẹ̀ وإلى الله المصير ẹlọ́mọ̀ wípé dájúdájú gbogbo ẹ pápákọ̀ mẹ́ẹ̀mí rẹ̀ tó ṣe àfọ̀mẹ́ẹ̀mí yẹn òun ni ó ṣe láǹfààní kò ní sọ́wọ́ láǹfààní ló láǹfààní rẹ̀ kí ló fà tó fi fi zàká zàgbàjà tẹ̀wọ̀ pé kí wọ́n bá wà lọ́sọ̀ wà ọ̀rọ̀ ọ̀la táwa àmà zàká òun torí pé àlùmáàdà zákà ló kàtà lè máa ná àyẹ̀wò wàtí ìta àdùgbò bá akọ́rọ́ kò máa ná àtùrù kí ẹ̀ kọ̀ kan. ó wá dédé wà mẹ́rin yàtọ̀ zákà ẹni tí ṣe tó bá tún lè kó ẹni rẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni àlàyé zákà ni ẹ ti. tó bá torí pé ni ẹ òun náà ló ń dáǹfààní rẹ̀. wáyé lọ́wọ́ ìrànlọ́wọ́. ẹjọ́ ta ni lójú wáyé lọ́wọ́ ìrànṣẹ́ ọ̀dọ̀ aláàbẹ̀ wo yóò padà sí àtàwa náà. وما تستوي الأعمى والبصير ولو كنا قوة فأذن ولا وما يستوي الأحياء fún wa sí ó ní wà lẹ́yìn ẹsẹ̀ tẹ́wọ́n náà rí ni òjò ra wọn yẹsẹ̀ rí àlàáyà afọ́jú akéwì yorùbá sí àtẹ̀síwòyà adékò gbogbo ẹni tí òní gbàgbọ́ sọ́dọ̀ ọ̀rọ̀ ní afọ́jú ni. torí ti afọ́jú lónìí káńtì àwòrán ó rí àwọn ìtàkùnrin tó ìjọ ọlọ́run bẹ àmọ́ kò lè àmà kó dákọ́ sí. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن àmà ẹ̀dá لا يستوي أصحاب الجنة ولا أصحاب النار وأصحاب الجنة مذيعون أصحاب الجنة هم الفائزون wọ́n jọra wa aláwọ̀ bu awẹ́ra wọn ó ní bẹ́ẹ̀ ṣe fa mọ́jú wí ẹni tó yìnbọn wà láàbò mẹ́ẹ̀ẹ́dùn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló fi okùn

gbogbo àtọwà gbogbo àtọwà torí pé àwọn ọ̀rùn gbòòrò ìmọ̀lẹ̀ Islam ìmọ̀lẹ̀ ìdáyà wọlé ẹ̀sìn gbogbo báwọn ọ̀gá tí oríṣiríṣi kòkòrò àwọn ẹgbẹ́ náà. إما ظلمات الكفر أو ظلمات الشرك أو ظلمات الهوى أو ظلمات الطغيان أو أو أو ظلمات الشياطين أو أنواع الحجاج هذا هو التحول بالجنسية ọba aláàrin ẹ̀rí ń parọ́ òkùnkùnwé ìbálẹ̀ tí ìbálẹ̀ bá dé gbogbo òkùnkùn òdìdí ni tó parẹ́ tó rẹ̀ ẹ̀ka tó tó rẹ̀ wọ́n nínú ẹ̀rí àrùn àgbèrè ẹ̀ẹ́dẹ́ ti gbòòjì wé ibi tó ń gbóná kò ti lóra ìtumẹ̀ tó bá ti ti dùn wà lóbi ni nínú òkùnkùn ìfẹ́kà yóò fẹ́ ẹni tí àwa bá fẹ́ tọ́lọ̀ bá fẹ́ kó mẹ́rin nínú ẹjọ́ gbọ́rọ̀ ọlọ́pàá wa fún ẹjọ́ ìgbọ́rọ̀ sí ẹ bá lè tẹ̀lé yóò sì ní ọmọ ẹ̀yẹ ṣá tó bá pariwo ẹni tó ti ń lò tó ṣe ẹni tó ti ń tò tó bá yíra tó bá lẹ́yìn padà tani ẹjọ́ kò bóyá lè rí kò ẹni pé wọ́n ní àdùtí dákú kí ni ìṣẹ́ dé àdìsí lórí ọ̀dà kù tẹ́lẹ̀ pé tẹ́lẹ̀ bí àdìsí bóòlù ẹ̀rọ fẹ́ẹ́ ṣe ẹ̀rọ lù bẹ́ẹ̀ bá wà mú ẹ̀sìn máa ṣe léṣe torí pé òun gbọ́ ẹni náà sọ yìí tó bá bẹ̀rẹ̀ síwájú ní sábà ń pariwo olóṣèlú ní olùgbọ́ àtijọ́ tí wà gba ẹ̀ka ṣe ah, ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ ó yẹ ẹnu yẹ ọbẹ̀ dúró yóò wá rí ibi ẹni yóò yọ̀ sí ọbẹ̀ yẹn sọ torí kò gbọ́dọ̀ pariwo jù bẹ́ẹ̀ kò gbọ́ bọ́lá kò ní ṣe nínú ẹni tó wà bàlá àbábẹ́ yóò gbọ́ ìrìnàjò ti kù ú gẹ́gẹ́ bí òòṣè lè dáhùn tó wà ní sàárè ògbọ́ àwọn tó wà ní sàárè ògbó lè rí ìrìsọ̀ láti dúró ní ìdáríkà àtẹ̀dúlẹ̀ rẹ̀ àrùn àyà máa fi àyà yìí ṣe ìtọ́ka àti àtẹ̀dùn àti ìṣe ẹ̀rí lórí àwọn tí wọ́n ń sọ wípé tẹ̀síkìlì mẹ́yìn ti dàrí tí mo fi tẹ̀síkìlì mẹ́yìn dàrí àwọn àkànní tí a bá fẹ́ òkú tàbí ní sàárè wọ́n yàrá tẹ̀lifí ní pé ó kó máa fara ẹ̀ṣẹ̀ ní ẹ̀sìn ní à. rántí o àwọn ọmọdé tó kí ni o àwọn tó bá dé ní ìṣòro yẹn ẹni tó ti dúró sí ìdáni rẹ padà ẹni rẹ sí ìsinmi rẹ ó wà sọmọ. ọlọ́run àfàlẹ́ fún wọn àfọ àwọn àbúrò pé ènìyàn ò gbọdọ̀ máa ń ṣe pàmpà wọn lẹ́yìn àmì sí ìyá ìrìn wọn àti oúnjẹ wà fọwọ́ pé àtàwọn lọ ètò láàyè lọ́dọ̀ àwọn alùpùpù aláyè sọ̀rọ̀ sáàbì yẹn tó lè kò ní lọ bẹ́ẹ̀. ẹni tí wọ́n lò wọ́n ní ànábì sọ́nà lọ́wọ́ àríwọ̀sọ́lá wọ́n ní yóò mú gẹ́gẹ́ ọ̀sẹ̀ balẹ̀ rẹ̀ ànábì dúró lórí àwọn òbúkú kìkìrì ó wá ń bá wọn sọ̀rọ̀ pé ìyá abdulshan ìyá abàjá rẹ̀ ó wá ń ká àwọn sọ̀rọ̀ pé pé o ti rí àdéhùn kọ́lọ̀ ẹni wọ́n ta kọ́ wọn àwọn kan ní wọ́n rán ẹni wọ́n sọ wọn àwọn òkú ló bá sọ̀rọ̀ àlẹ́ ni wọ́n gbọ́. àárín ìyá àti láyé kọ̀ọ̀nù lè torí pé ága ló ń àtọ́ ní ṣe àtìmáyé nínú àgbàgbà àbẹ́bí òkè bẹ́ẹ̀ fẹ́lẹ́ mi olùkàlà tó ń gbà láyé àbẹ́bí tó ń wá yẹ pé wọ́n bẹ́ẹ̀ ni wọ́n padà sí wọn lára wọ́n mọ̀ gbọ́ tó tó bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ èyí bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ ńgbà yẹn kí ṣe wọ́n lè wọ́n bá rí mo ló ti kílẹ̀ àyè ẹni tó wà ní ìsàlẹ̀ àyè bá sọ̀rọ̀ sáré tó bá rọrùn láti bá sọ̀rọ̀ ni ajẹ́pẹ́ bàbá kú omi ẹ̀sẹ̀ tẹ́tẹ́ ní padà kílá ó rọrùn ká lọ bá pé bàbá rẹ mọ́ sùn ilé ilé ò rọrùn so àyè gbọ́kù sọ̀rọ̀ àyè lílọ ọtẹ́ ká lọ máa bá òkú sọ̀rọ̀ bèlé ẹni tó ká ọmọ tuntun pé ó ti pé kíkà lẹ́ lójú ọ̀run ẹ̀rùn lẹ̀ ń o muhammad àti ilé òkè àbàlà náà tó bá àwọn àlàyé máa ń yé o ìyẹn ò lè ẹgbẹ́ ọba adára sí aláwọ̀ ìrìnà aláwọ̀ ìrìnà ọlọ́ba orílẹ̀ aláwọ̀ ìrìnà ìbáfẹ́ àwọn rẹ̀ nínú lásán. tẹ́lá ti ń wá torí ìfẹ́ sí orílẹ̀ ẹ̀mọ́ wọlé bó ti dáhùn àwọn wọ́n

òkú ní àwọn ẹgbẹ́ wọn pè wọn ò sì dáhùn ẹlẹ́ẹ̀kẹ́ ẹni tí ń sìn ní ìlú yàtọ̀ sí ọba àwọn àṣùwà hánà wọn tààlà òkú ni wọn tó kò dé ẹwọ́n ìfẹ́ni tó kú tó gbọ́ fún wọn. àwọn òkú bàbá àti ní ẹ máa ṣe ẹ máa ṣí àwọn mẹ́fílà nínú tèmi ẹ ti máa ṣàkóso nínú tèmi torí pé àpẹẹrẹ ilé táàtì ń ṣèrántí ọlọ́run táàtì òun rẹ̀ táàtì làwà ó dàbí àpẹẹrẹ òkú àti àtàlàyé gbogbo gbogbo àwọn ilé yóò kọ̀ọ̀kan fún mi yóò jẹ́ ẹ̀ka náà ṣe ìgbà wọn lé mi nígbà tó sábà rẹ̀ sábà nílẹ̀ àpò ẹ̀kọ́ bá wá sùn ẹ̀ka sáà rẹ̀ ẹsẹ̀ fún nínú ilé ẹ̀yin náà ẹ̀sìn kẹ́tọ́ sùn ẹ̀sìn mẹ́ta bá bá fẹ́ wọlé kó àjọ àti ẹ̀sìn ọlé ẹ̀ẹ́dẹ́ ní ìpàdé wọn tẹ̀lé wọlé. láti ní sọ́lẹ̀ tó ní ọ̀lẹ́ yìí sọ̀rọ̀ àrà ilé yìí tó máa lẹ́sọ̀ lọ́wọ́ àtúntò ní sọ́lẹ̀ nìkẹ́. abẹ́rẹ́ bá aláṣọ àwọn ọ̀tá àti kójọ mọ́ta yẹn sọ kó máa lẹ́sọ̀ lọ́wọ́ wa gbogbo ìta ayé kọ́ba ṣe ní kọ́ba aláṣọ àwọn ọ̀tá àti kójọ mọ́ta yẹn sọ tó bá tó lẹ́sọ̀ àti kójọ mọ́ta yẹn sọ sọ̀rọ̀ káyọ̀ kan ní sọ̀rọ̀ láyé nígbà wà á lẹ́sìn ìbéèrè wa ìbéèrè wa alaikum salam